alákọ̀ọ́kọ́ nínú àwọn e, ìdí tọ́lọ́run fi pàmìtì wa káfíyàwó jẹyọ kan lọ òun náà ní kẹsìlá tó ń dè sáà àwọn obìnrin pọ̀nlé ayé nínú ọ́ọ̀lù tá a wà yìí àwọn oní ọ̀pọ̀jù àwọn oní ọ̀pọ̀jù jẹ́mọ́ àwọn obìnrin ẹ bá tún bọ́ tà náà ẹ rí wọn tí wọ́n rìn káàkiri bí irun wọ́n pọ̀ lamẹ́ríkà wọ́n pọ̀ London wọ́n pọ̀ ní Saudi Arabia wọ́n pọ̀ Nàìjíríà ọlọ́run máa ma da wọn kí wọ́n pọ̀ ni wọ́n ṣe wá pọ̀ ni ìdí ìdí wo ni wọ́n ṣe pọ̀ ọlọ́run nìkan ló bá tó mọ̀ nígbà wọn wá kọ̀ yẹn táwọn ọkùnrin kéré táwọn ọkùnrin bá wọn mẹ́yẹ kọ̀ọ̀kan kí náà padà ṣẹlẹ̀ àwọn ìyá wa ní ká máa dájọ́ yìí o hmm, obìnrin fifty ọkùnrin ten tó táwọn ten yẹn táwọn mẹ́yẹ kọ̀ọ̀kan kí náà padà ṣẹlẹ̀ mélòó ni ó kù lẹ̀ yóò kù forty àwọn forty yẹn kí ni solution àwọn kan àwọn kan nínú àwọn obìnrin wọ́n ní ká máa rọ́jú àwọn tán jẹ́ ká wọ́n ní ká máa ṣe kínní wọ́n ní ká máa rọ́jú wọ́n débi o torí pé nígbà tọkọ tòun ti ń jìyà eh, eh, wò sí mẹ́ngbà o ní ebi èsì wá jìyà náà mọ́ àwọn tẹ̀jọ́ ń jìyà yẹn bọ̀ tẹ́lẹ̀ àwọn míì mẹ́mẹ́ tí wọ́n ń jẹ́ dìsí owó ṣe wá fi pé ọlọ́run yóò yín kó nu yàyẹ tọkọ rẹ fi láǹfààní kó wá fi ran ọmọ ìyá rẹ lọ́wọ́ kó náà wá pẹ̀lú rẹ kó ọmọ fi dúpẹ́ fún ọlọ́run ó sì rí bẹ́ẹ̀ náà ni o gbogbo tí ń sọ nì takọ àkọ́bí ọmọ rẹ̀ lóbìnrin ọmọ rẹ̀ lóbìnrin tọkọ ẹ bá kú tó níyàwó mẹ́ta wá lóun fẹ́ fẹ́ òun ní ọ̀kọ̀ọ̀kan máa sọ pé ẹ dákun ẹ máa gbà sílé o ọkọ ẹ sáláì sí ni àbọ̀mọ rẹ̀ tó ti lo thirty years sínú lédí ó ti rọ́kọ yóò ní ẹ bá ló níyàwó méjì yẹn bá gbà òun ò sì gbà ẹ̀yin ká máa tẹ̀lé sẹ̀rí àlá tẹ̀lé ẹ̀yin obìnrin ká tẹ̀lé ọlọ́run ní àtẹ̀lé yín sẹ̀rí àlá ṣe kí láàmú àtẹ̀lé alákọ̀ọ́kọ́ nìyẹn obìnrin pọ̀ nígbà wọn ti pọ̀ yẹn a yọ̀dà kí kẹ́nìkọ̀ọ̀kan wa kábẹ̀ lọ́hùn àwọn ọmọ wa ká máa fi kọ́ wọn láti kékeré ọlọ́jẹ́ ẹlẹ́kẹta ló ṣe ọlọ́jẹ́ ẹlẹ́kẹrin ló ṣe ọlọ́jẹ́ ẹlẹ́kẹjì ó sì lè jẹ́ alákọ̀ọ́kọ́ náà wọ́sá pílánì gbogbo ẹ̀ kalẹ̀ tọ́lọ́hún bá rí pọ́dà ní ó ṣe kan náà ọkọ kan náà wọ́n ti sara wọn ládàá àìmọye olómi gbóná yóò gbé omi gbóná yóò sì da omi gbóná lé lérí òun nìkan náà wọ́n fẹ́ nídìí bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ni wọ́n pè márẹ́jì ibi tí ìfọ̀kànbalẹ̀ bá wà fọmọ wa ni ká máa bẹ Ọlọ́run kọ́ ló máa fi sí sórí ìwọ lè pílánì fọmọ rẹ Ọlọ́run ni ó pílánì fún un